yálà lásìkò èdè àìyedè àbí lásìkò tí ò sí èdè àìyedè wàá dúró oore tí ó wà fún ọ wàá dúró ládá tí ó wà fún ọ ta ni ó wí yẹn nù lé lásìkò èdè àìyedè tẹ́nìkan ó fẹjọ́ ẹ̀sùn pé ó ń kọ orin òwe bú òun. sọrí kẹ́nìkan máa ti subhanallah walhamdulillah wala ilaha illallah kẹ́nìkan sì wàá rìpọ́ọ̀tì ẹ̀ wípé ẹ ti wá wò ó ó ti bẹ̀rẹ̀ ó ti ń bú mi o. ẹ́ bọ́tọ́ bá kọ́ ti bàrí yóò pè ayé lé kò ń bú òun tọba kọ ti haruna yóò pè ayé lé kò ń bú òun kóun lòún kọ orin mọ́. ìwọ arábìnrin yìí má ṣe bẹ́ẹ̀ mọ́. lọ máa wí gbólóhùn rántí ọlọ́run àìwí gbólóhùn rántí ọlọ́run dáràn èṣù kì í kó sí ẹni tí bá máa ń ṣe ìrántí ọlọ́run ní gbogbo ìgbà lára. ìṣe àfọ̀mọ́ fún àlọ́ ìfi ọpẹ́ fún un ìgbé títóbi fún un ìṣe ní ọ̀kan ṣoṣo tí ìjọsìn tọ́ sí ó lóore fún ọ ó lóore fún ọ. ẹni tí a bá jà nínú ilé tá a bá ti ń mú orin arúnà wọnú ilé yóò sọ fún àbòhùn jà orin tí máa túnú ilé ni orin tí máa tú ẹbí ni orin arúnà. orin ìṣọ̀lá orin bàbá gàní orin wọ́n tún gbé ní tata lọ àwọn a máa bú èèyàn àwọn a máa bú èèyàn epo epo epo àkàrà Allahu Akbar ọlọ́run ló mọ tójú wọn ti kàn wájú báyìí nìkan àwọn lè bú yàn. tí wọ́n bù tó ń ṣe ó sì dákú. nínú nǹkan tí olórin máa ń jẹ́ professional ní lórí number one ó ní èébú ẹ dákọ̀ olórin kan tí ò mọ̀ yàn fún ẹ dákọ̀ ẹ̀ fún mi tí wọ́n náà fẹ́ di ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ni tálà sọ wípé wailun lekulli humazatin lumaza wailun lekulli humazatin lumaza abúni lójú ẹni àti abúni lẹ́yìn ẹni ègbé ni fún wọn wo bó ṣe wo bó ṣe fẹ́ kan ègbé ọlọ́run lórí pé òun bá kọrin rẹ̀ ó sì yọ̀ǹda rẹ̀ fún kó nìkan máa bá yí. bí èèyàn bá ti fẹ́ dánú lérúsẹ́ wákà abú kan ní ọmọ ọkọ lẹ́nu ìsìn lórógún òde ó fẹ́ jẹ́sùn wípé ẹ̀wọ̀n ó tutù bẹ̀rẹ̀ orí bú wọn o kódà kó ń sìn mọ́ bá wí ọ̀dà ẹjẹ́ fún yín lápẹ̀rẹ̀ kan nísìn kẹ́nìkan fẹ́ kan nínú ilé kó ní gbé mi lórí ọ̀tá mi téńté gbé mi lórí ọ̀tá mi téńté ọ̀tá alé àtọ̀tọ̀ òde gbémi lérí ọ̀tá mi téńté nínú ilé ẹnì kejì rẹ̀ báwo ni ó ṣe fi yóò sọ pé òun ní ń bá wí ni yóò sọ pé òun ní ń bá wí ni. ẹ̀yin méjì wà nulẹ̀ ìwọ ń sọ pé kọ́ ń gbé ọ lórí ọ̀tá rẹ téńté. dípò tó fi ní kọ́lọ̀ ń gbérí kó gbé ọ lórí ọ̀tá rẹ téńté ó ṣe takúlé àwùsù ẹ kò là kò ní bisimilayi rahman rahim kul a'udhu bi ma khalaq wa min n ghasiqin idha waqab wa min sharri nafasati. fìlẹ̀ ọ̀kọ́dẹ̀ wà mí ṣáàrì hasidin ìdá hasadẹ̀ kó tó fi súrọ́tù náà sí lé káwá ò bóyá yóò rìpọ́ọ̀tù rẹ pé òun kọrin òwe bú òun ó sọ pé òun ka kùránì ni àmì má tún ka kùránì mọ́ sẹ́ni pé yàtọ̀ ń bẹ láàrin ẹni tí ń ta kùránì ẹni tí ń gbígbó lóòrùn àti ọlọ́run àtẹni tí ń bọ́ lórí kọrin nínú ilé ẹni tí ń olórin nínú ilé ní tó ń bá olórin kọrin nínú ilé láàrin ẹ̀dẹ̀ ó fẹ́ tú inú ilé ni. ibi tó o gbé orin lọ ẹnìkejì rẹ ọ̀bọ̀ gbé lọ ọbẹ̀. yọ̀bọ̀ gbé lọ ọbẹ̀ ntí ó da ọ̀tẹ̀ lẹ̀ ntí ó da ìjà lẹ̀ kí ni òjò ṣọ́ra fún un nǹkan tí ó tún wá sọ̀wọ́ gan di abúni lójú ẹni abúni lẹ́yìn ẹni níwájú ọlọ́run tọ́lọ́ sọ yìí pé wáyé lòun lè kú lè kú ìyá ìyá nínú iná ni wáyé lù ó ń bẹ fún abúni lójú ẹni àti abúni lẹ́yìn ẹni. jama ẹ̀yin obìnrin tẹ́ máa kọrin nínú ilé ẹ̀yẹ ikọ̀ mọ́ ẹ lọ fi subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa ẹ fi rọ́pò ẹ̀ ẹ wàá sinmi. ẹnìkan ò ní rí yín gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ dánú léwu ẹnìkan ò ní yín pé ẹ̀ ń kọrin òwe tó ń orin mẹ́nìkejì rẹ tàbí wọ́n tó ń orin mọ́ ọkọ rẹ lọ́tún ń bẹ̀ ìyẹn jẹ́ ìkíní nínú ìbéèrè yẹn wọ́n ní arábìnrin lásìkò èdè ayede pẹ̀lú ọkọ rẹ̀ kì í kírun déédéé ah, ìyẹn mà lágbára o ìwà àtọkọ rẹ ní èdè sọ di rádaràdá mọ́ra ẹ lọ́wọ́ so lérò pé sàárè kan náà níwà àtọkọ rẹ ọkọ ẹ ló fi so tó ọba wa kí ó ti ní àdálò kan tí ó ṣẹlẹ̀ sọ́kọ rẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ asọ́láàtì lílà irun kíkí aláwòlá ń kí fún a ń jọ́sìn fún ni. níwọ̀n àgbà tó o bá sì ti jẹ́ mùkálàf àwọn mùkálàfà. tó o ti wọpo ẹni tí wọ́n la ẹ̀sìn bọ̀ lọ́rùn tó o ti bàlágà eléyìí tó o bá ṣe ọgbàládá èyí tó o bá pati wọ́n kọ̀yà rẹ̀ lẹ̀ fún ọ. ẹ jẹ́ ká ti bìsà náà tí èso oògùn nípa irú obìnrin báyìí irú wọn bọ́ bá jẹ́ lẹ́hàá tọkọ ẹ̀ bá lòun kọ̀ ọ́ lẹ̀. yóò bọ̀jẹ́ ní bàbá alẹ̀ obìnrin tó wá gá sí pé tóun àtọkọ ẹ̀ bá ti ní gbólóhùn aṣọ nínú ilé ìrún ọ̀sọ̀fà lórí rẹ̀ tọkọ bá wá lòun kọ́ lẹ́ǹkọ́ tọba lòun jẹ́ lẹ́hà ẹlẹ́hà rọ ni tọba lòun jẹ́ olùkírun olùkírun rọ ni agasi pé kò kírun torí Allah kò kírun nítorí Allah. lọ yẹ ímánì rẹ wò kọ mọ́jẹ̀mú náà fi kọ̀ àfàìmọ̀ mọ́jẹ̀ mùnáfíkọ̀ o lọ yẹra rẹ wò ìwà àtọkọ ẹni gbólóhùn aṣọ lọba kírun déédéé lọba ń kàrún jẹ lọ́la pé ìwà àtọkọ rẹ ẹ̀ ta síra yín tẹ́ ẹ̀ bá ta síra yín ṣé ìyẹn kan ìrun ni ṣé ìyẹn kan ìjọsìn rẹ ni. ìmánì rẹ ní pírọ́blẹ́ẹ̀mù ìwọ ohun kan tí wọ́n kà sí ọ lẹ́sẹ̀ kíkọ orin ìbú mọ́kọ nínú ilé àìkírun déédéé lásìkò èdè àìyedè àti ṣíṣe wọ́nranwọ̀nran àá ọmọ ṣèṣe pé lásìkò yìí o o free láti lò fẹ́ nù rẹ kò dá o kò dá èrún kíkí aláwo gbé kalẹ̀ fún wa ó fi àkókò sí i ọ gbọ́dọ̀ rírun kí láàrin ìbẹ̀rẹ̀ àkókò ìrun kan àti àkókò ìparí rẹ̀ ọ gbọ́dọ̀ rí ìrun kan kí láàrin àkókò ìbẹ̀rẹ̀ àti àkókò ìparí rẹ̀ ọ gbọ́dọ̀ rí ìrun kí. bóyá tó lérò ni pé ọkọ ẹni ọgbà ládàá rẹ̀ kì í sọkọ ọrẹ o ìwọ ló ní ládàá tó o bá tí o ìwọ ló ní ládàá ìjọsìn tó o bá ṣe o tó o bá sì fi sílẹ̀ tó o ṣe wọn náà ló jìyà tí wọn wá sọ pé o tún ṣe yẹn má ṣe o sọ pé ọkọ rẹ ní fún ọ ni ó tún ṣe wọn ràn náà tún tó lé ọ lọ lé bàbá rẹ kí ló ṣe sí náà tọba lóhùn ní ẹ kí ló ṣe sí o ò ṣe ṣe bí ẹni tó gọ fọkọ rẹ kò ní àlàáfíà kò rí sọ wá rí ìwọ ọkọ ìwọ náà lọ wòye sí kí ní ń bíjà láàrin yín ṣé kìí ṣe ìwọ ló ń ṣe àbòsí sí i tó fi wá ń dìjà lọ wòye sí ohun tí ń bíjà ohun tí ń bí èdè àìyedè láàrin ẹ̀yin méjèèjì lọ wòye sí i o kó má jẹ́ pé òun ṣàbòsí rẹ̀ ìjà fi ń wáyé ìyẹn ní. ẹlẹ́ẹ̀kejì tí màá tún pe àkíyèsí ìwọ ọkọ sí òun ni pé ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni tó bá fẹ́ yàwó tó fi sínú ilé tó ń bọ́ tó ń raṣọ sí lọ́rùn tó akọmọdé tiẹ̀ tíyàwó náà bá fọṣọ tí ń bá dáná oúnjẹ tí wọ́n jọ ń lo láìpù lọ báyẹn àmọ́ tó yọ dídarí obìnrin yìí sí ilé ẹ̀kọ́ ẹ̀sìn tó yọ ọ́ lẹ̀ nínú ọ̀rọ̀ ìyàwó rẹ̀ à ó lágbára o ó lágbára nítorí pé a rí àwọn ọkùnrin kan àwọn ni wọ́n lọ máa gbọ́rọ̀ ọlọ́run àwọn ìyàwó wọn kì í gbọ́rọ̀ ọlọ́run àwọn ọkùnrin kan ń bẹ àwọn ni wọ́n máa gbọ́ wáàsí. àwọn ìyàwó wọn kì í gbọ́ wà wọn í ilé ni wọ́n máa ń wà. ǹjẹ́ ẹ mọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń bí èdè àìyedè wọ̀nyí kì í ṣe pé kò ní í sí rárá àmọ́ yóò dínkù jọjọ ó máa dínkù jọjọ. bí ọba lè jẹ́ kí ìyàwó rẹ àti wọ. ohun tí ń bí èdè àìyedè láàrin ọkọ àti ìyàwó lọ́pọ̀lọpọ̀ ọgbà àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn òní nàmbà one factor bí ọba ti wá rí ibùjókòó ibùjókòó àwọn onísúnà tí wọ́n ń lọ kò sí ibùjókòó onísúnà tó yọ ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin sílẹ̀ jẹ́ kí ìyàwó rẹ̀ náà máa lọ tó o bá sì ti ta kó o máa tọ̀ ọ́ nítorí tá a bá ta a tá a bá tọ̀ ọ́ ẹ máa di ẹran onídìí ni ìyá alágbájá tọba ti ṣe tán ohun tí àáfàá wa kọ́ wa lónìí ohun tó kọ́ ń bẹ̀ wàá ṣàlàyé ẹ̀ fún mi ohun tó gbọ́ yé ń bẹ̀ wàá sọ fún mi nígbà náà ló mọ̀ bóyá bó ṣe ń wá sí ìjókòó ó ti ní ẹgbẹ́ tí wọ́n jọ mọ́ rojọ́ tàbí ó ń tẹ́tí sí ọ̀rọ̀ tí àáfà ń sọ. kódà ọ̀rọ̀ míì tẹ́ ẹjọ́ ń fà nínú ilé tó wá di wá di rántó yẹn ìbá ti di rántó tíyàwó ẹ bá gbé ọ̀rọ̀ kan sí wájú ni pé baálé wa ọmọ wa mọ̀ ti fọ́dún méjì ọmọ afọ́dún méjì ní next week next week thursday ó yẹ kó ṣe birthday o ó ní ẹ birthday and most lectures ó máa ń weekend so ó bọ̀ sọ̀rọ̀ ní tuesday àbíjọ́ wednesday kò tí ì gbọ́ birthday yé nìyẹn day ceremony kì í gbọ́ yé nìyẹn ó wá wá gbogbo ọ̀nà láti fi ọ̀rọ̀ yẹn tó àáfàá yín létí pé kí wọ́n sì bọnú ọ̀rọ̀ fún yín yálà lásìkò ìdánilẹ́kọ̀ọ́ tàbí lásìkò ìbéèrè àti dáhùn. àfọwà sọ ọ yóò ṣàlàyé ẹ tàfà bá ti wá sọ tán tẹ bá ti wá délé wọn tún wá pe alágbájá rẹ umu làgbájá ọ̀rẹ́ wa sọ ń tọ́ gbọ́ lónìí fún mi tọ́ba sọ ọ́ sọ ọ́ sọ ọ́ sọ tó yọ ọ̀rọ̀ bá ti dè ọkàn taari ẹ̀ sí ni pé lónìí ṣé wọn ò béèrè béèrè nípa bá ti àbọ̀ ọ̀gbọ́ yẹn ni ó lè lásìkò yẹn bóyá òun lọ sí tọ́ílẹ̀tì <laughs> obìnrin kò lọ tọ́ílẹ̀tì o ọgbọ́ o àwa ní òkè ọlọ tọ́ílẹ̀tì òkè níta àfa nípa ẹ̀rẹ̀ so ọ̀rọ̀ tó gbé sí mi wájú yẹn nípa ọ̀rọ̀ birthday ceremony alhamdulilayi àwọn àfa wa ti yànnà náà wọ́n ti fi kí lọ́lọ́run sọ kí lànà bíi wí kí ni ṣe sí àwọn sálàfù sọ́ọ̀lì wọ́n ti fi dá wa lẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tó ń túmọ̀ sí wípé kò sí ti ń jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí fún bàbá fún ìyá àti fún ọmọ torí náà àwọn ò ní ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọmọ wa o. wọ́n rí i pé yóò dákẹ́ lọ bí ẹni tí nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ fail ó ti ronú lọ́nu pé wọ́n ní àwọn sàbí ìṣe é àwa náà sì fẹ́ dàbí àwọn sàádé ó dáa kò burú àti gbọ́ àti gbọ́. bẹ́ẹ̀ náà ìwọ ìyàwó tí ọkọ rẹ bá ń ṣe àbòsí sí ọ ìwọ náà lè kọ ìbéèrè ránṣẹ́ sí àáfàá yín tí ń da yín lẹ́kọ̀ọ́ àáfàá ẹ dákun o kí ni ìdájọ́ ẹ̀sìn lórí àlámọ̀rí yìí kí ọkọ kó fi owó ọbẹ sílẹ̀ kó wá sọ pé owó ẹran nìí owó ata nìí ṣùgbọ́n owó lílo ata wà lọ́dọ̀ ara rẹ owó kẹrosíìnì mu lápò ara rẹ kí ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ ó rí i pé sọ bẹ́ẹ̀ sì máa mánéèjì láìfọ ara yín lọ nìyẹn ni òfin ní yọ ọ́ lẹ̀. àmọ́ kọ̀ọ̀kan wàá gbé obìnrin sínú ilé kọ́ ọ máa fún lóúnjẹ jẹ kọ́ ọ máa ra sọ fún un kẹ́sì máa ka ọmọ lẹ̀ kíyàwó rẹ kọ́ ọmọ mú wá sí ilé ẹ̀kọ́ ẹ̀sìn tí ó ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn sórí tọ́ba gbé wàhálà rẹ̀ dé agbára rẹ̀ ò ní ká ẹ tún wá rántí wípé ìyá òun ni ilé ẹ̀kọ́ àkọ́kọ́ fún àwọn ọmọ rẹ̀ ṣé ìyá tí ò sí ẹ̀kọ́ ẹ̀sìn inú ọpọlọ rẹ̀ kí ló fẹ́ kọ́ ọmọ kí ló fẹ́ kọ́ ọmọ ẹ sọ àwọn ìyàwó yín di ilé ẹ̀kọ́ fáwọn ọmọ yín ẹ sọ àwọn ìyàwó yín ẹ sọ wọ́n di ilé ẹ̀kọ́ ẹ̀sìn fún àwọn ọmọ yín aláwọ̀ fi wá sí kòǹgẹ́ rẹ̀ aláwọ̀ tún ẹnì kọ̀ọ̀kan wá sí ìwọ arábìnrin tó ń kọrin òwe mọ́ ọkọ rẹ tàbí ìwọ arábìnrin tó ń kọ òwe mọ́ ẹnì kejì rẹ tàbí ìwọ ọkùnrin gan tí wọ́n gá ń kọ orin òwe nínú ilé bẹ̀rù Allah azikiri alifadu zikiri bíi subhanallah alhamdulilayi la ilaha illallah allahu akbar wàlá haula wàlá kúwàtà illa billah ó ní ká ẹ máa ṣe ìyẹn lóore fún yín ẹ gbà ládàá ń bẹ èso sì máa dìnà sí yín ẹ sì ní máa wí lẹ́nu jáde kẹ́nìkan sọ pé ẹ̀yin lẹ̀ ń bú òun lẹ̀ ń bú ẹ ní máa sọ nínú ilé láàrin ẹ̀dẹ̀ kẹ́nìkan sọ pé òun ni ẹ̀ ń kọ orin òwe bú. ìwọ obìnrin tó ń parun tì nítorí èdè àìyedè bẹ̀rù Allah kírun torí Allah má kírun fún ọkọ rẹ ìwọ obìnrin tó sì ń ṣe wọ́nranwọ́nra lásìkò tíwà àtọkọ rẹ tẹ bá jọ ń wura yín níran ṣọ́ra o má jẹ́ kí wọ́nranwọ́nra kó di tọ̀láàkù mọ́ ọ lọ́wọ́ o ìwọ̀nba ni ọ̀ràn dùn mọ́ o ṣọ́ra rẹ ìgbàkígbà tí èdè àìyedè tó bá wáyé láàrin yín ẹ má jẹ́ máa pẹ́ ẹ lè tètè taari ẹ̀ sí àáfàá yín ẹ lè sọ́ di béèrè kó ń kálukú sì ju tọwọ́ rẹ̀ lẹ̀ ká tẹ ìfẹ́ ẹnu wa mọ́lẹ̀ ká tẹ̀lé kí ni aláwo sọ kí ni ànábì wí ní ìbámu sí àgbọ́yé àwọn sọ̀hábà radiyallahu anhum. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك